ó ní inú igbó la ita igúnukú tó fi pa lórí orí ọ̀dọ̀ la ita kàlàǹgbò tó yíyọ gẹ̀gẹ̀ lọ́rùn orí àpáta la ita ṣẹrẹgbẹ tó wúwo lórí ṣẹrẹṣẹrẹ bí afọ́nrún la bá lọ kéde méje ó ń lọ kẹ́yàmẹ́yà ó ń lọ kọ́ mọ̀mọ́mọ́ wọn ni kó ka alẹ́ bọ̀nù kó yà wá ṣe ọ̀run mi là kẹ́kọ̀ọ́ débi ipò mọ̀ kéwu ó kọ́ débi ipò mọ̀ báìbù láti ètù sẹ́ẹ̀dì báìbù ó lè kì ó lè sọ láti ètù sẹ́ẹ̀dì kéwu tá à ń sọ ìwé lè sọ bẹ́ẹ̀ ni fa sọ agbárí ni láìbírì fún àwọn babaláwo tí ó sì pé èèyàn máa sílẹ̀ ifá ló fi ṣe gọ́gù. ifá ni èyí ṣe gọ́gù. bẹ́ẹ̀ni ọ̀gbẹ́ni múlẹ̀bí sọ nígbà àkọ́kọ́ ṣe nokia battery nokia phone jáde tí a bá máa wò ó lọ́tún wò ó lọ́sìn one two three four five six seven eight nine a fi àṣì sí a fi zero sí a fi star sí. Si a dẹ̀ wá fi cross sí minus divided ó jẹ́ sixteen sixteen yẹn wọ̀ fa ni èmi ò gbà pé èèyàn pa èmi ò gbà pé èèyàn pa hmm. ṣé ká bí fálé rè wò ẹ̀já bí fálé rè wò ó yá ẹ gbà pé Mohbad kan kú ni kì í ṣe pé èèyàn kan ló pa èrò tí yín mi gbà pé èèyàn pa ìyẹn ni but ẹ̀já sì bí fálé rè wò ká wá tẹ̀lé ìtàn tí fa sọ lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ béèrè lọ́wọ́ mi ìfá ìjẹ́ kó yé mi pé ẹlẹ́gbẹ́ fún ara ẹ̀ ní Mohbad. ọmọ ẹlẹ́gbẹ́ ni Mohbad. Hmm, ṣe ni ká máa ṣọ́ ẹnu ara wa hmm. ohun tí ẹnu ń ṣe tó ń pa tó fi ń kó báyìí ó pọ̀ gan-an hmm. ẹni tó máa kú tẹ̀nìkan ra ká máa bẹ lọ́wọ́ kọ́lọ́ má jẹ́ ká ṣe kí ni ká bá jà torí ẹ̀ ló jẹ́ pàkọ́sẹ̀ jáyé yàn ó ṣe kókó tí wọ́n bá dá àkọ́sẹ̀ jáyé yàn èèyàn máa mọ irú ọmọ téèyàn jẹ́ irú ọmọ tí mo bí yìí báwo ló ṣe jẹ́ báwo ló yẹ ṣe gbá báwo ló yẹ ṣàwò téèyàn bá mọ irú in and out gbogbo nǹkan yẹn téèyàn mọ bí ọmọ yẹn ṣe jẹ́ èèyàn máa ṣe kí ni èèyàn máa gbárùkì ti ọmọ yẹn téèyàn bá ti mọ̀ pé ẹlẹ́gbẹ́ ni téèyàn ti mọ̀ pé ẹni tó dágbà ni èèyàn ti yọ kúrò láàrin Mohbad ti dá ọjọ́ tí yóò kùnú ẹgbẹ́ mm. ní ti Ifáyín sọ. èmi ò bìlífù yìí pé wọ́n fi báìbù búra ó dẹ̀ rí bẹ́ẹ̀ mi ò bìlífì pọ́n fi kúra nùgbò ó dẹ̀ rí bẹ́ẹ̀ tó bá jẹ́ kó yọ fá sínú omi lásán ká kó sínú omi fóníkálùkù kó máa fi búra ọ̀ ni máa ṣe ohun tó ń ṣe yìí tàbí pé kó lọ sí di ògùn tàbí di èṣù wọn ni máa ṣe ohun tó ń ṣe yìí ṣé ìwà mi ti yé èmi ò bìlífì lórí báìbù lórí kúra lórí kíní ò torí èèyàn ló fọwọ́ kọ́ ṣé báìbù tá à ń sọ̀rọ̀ pa pẹ̀lú kúra ṣáàjọ́ nílé wà wájú yàn ṣó lè lè lọ ni kọ́ yọ paná síyàn nísìnyí ṣé àjò ṣé kuranu ṣó lè lè pàṣẹ pé ó yá kúrò láì ní báyàjọ́nú àyàjọ́ lèèyàn lè fi kọ̀ntró gbogbo nǹkan yẹn ṣẹ́ni tí ó na àyàjọ́ ṣó rìn lóru ni kó kò kú lọ́nà kó ní òun jẹ́ kinní kan. ẹni tí clearing freighter logistics iṣẹ́ wọn dára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 six four website www.mdtfreights.com MDT Clearing Freight and Logistics assure delivery. Yorùbá Gidi TV. ẹ kú dédé àsìkò yẹ ẹ̀yin èèyàn wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé hmm. ẹ̀sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé ni wọ́n ń pè é wọ́n sì ń tọ́ka sáwọn ẹ̀sẹ̀ kan gẹ́gẹ́ bí àwọn ẹ̀sìn ìgbàlódé tàbí àwọn ẹ̀sìn tó ṣẹ̀ṣẹ̀ dé wọ́n láyé la bá ìṣẹ̀ṣe wọ́n láwọn ẹ̀sìn kan jẹ́ ẹ̀sìn tí wọ́n kó wá látọ̀hún oríṣiríṣi awuyewuye àti èrò ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn máa ń ní ó dáa ǹjẹ́ lónìí ibi ire ni lágbé sogún ibi ire làbíyáyá gbé sọ àádọ́ta ibi ire là á tẹ́ mọ ọwọ́ sí ibi ire là á fìdí àmúkà sí ayére ní ẹ wá sí ìkànnì Yorùbá Gidi TV ilẹ̀ ń wọ́ lákúnlé fáṣùgbà ló kọ mi mo ní babaláwo kan lẹ́gbẹ̀ẹ́ mi. lóòtù ọ̀rẹ́ agbáyàgbé náà ọ̀rẹ́ adókun balẹ̀ ọ̀rẹ́ ajẹ́ ẹ̀fọ́ àní wáìtì èrè ló máa tó yín lọ́wọ́ ẹ̀pẹ́ kò ní já yìí bẹ́ẹ̀ ló máa rí lábẹ́ olébùn. mo ti ń ṣàbẹ̀wò sọ́dọ̀ àwọn babaláwo tí wọ́n jẹ́ àgbàlagbà ṣùgbọ́n mo ní ká tún dọ́dọ̀ ẹ̀yin tẹ́ jí ọ̀dọ́ tí ẹ mú iṣẹ́ babaláwo tẹ́ yàn láàyò àwọn ìbéèrè pọ̀ tí màá béèrè lọ́wọ́ yín ẹ kọ́kọ́ bá ń darúkọ yín fáwọn èèyàn. olóòtú mo kí gbogbo ilé o orúkọ tèmi ni chief seo ìfàgbèmí ìfàsọpẹ tí mo dẹ̀ jẹ́ ọ̀pẹ̀mọlúwà onífà ògbólú ìjẹmọ aṣíwájú awo ògbóì ògbólú ìjẹmọ òkè ògbólé o. tó mo fẹ́ kẹ́ ẹ sọ díẹ̀ fún wa nípa ìmọ̀tẹ́ni nínú ifá àti ìgbàgbọ́ tí ẹ ní bàbá ní àwò tá a bá wò re ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń tọ́ka sí àwọn ẹ̀sìn méjèèjì tó jẹ́ gbajúgbajà jùlọ lórílẹ̀‐èdè lónìí gẹ́gẹ́ bí ẹ̀sìn tó yẹ láti faramọ́ tí wọ́n sì ń rí ẹ̀sìn èyí tẹ̀ ń ṣe ìyẹn ìbílẹ̀ gẹ́gẹ́ bí èyí tí wọn ò lè fihàn ní gbangba páwọn ń ṣe kódà bí wọ́n bá ń ṣe é lábẹ́lẹ̀ wọn a máa ṣe bí ẹni pé ẹ̀sìn míì wọ̀nyẹn ló yẹ láti faramọ́ pẹ̀lú àwọn ìdí oríṣiríṣi tí wọ́n kà sílẹ̀ lára àwọn ìdí tọ́pọ̀lọpọ̀ fi ń sọ pé kéèyàn ó yàgò fúnrú èyí tẹ̀ ń ṣe yìí ò ní pé wọ́n á ní kò sí mọ́tótó màá wá bèrè báyìí irú ẹ̀sìn wo lẹ̀ ń ṣe ẹ̀sìn tí mò ń ṣe ẹ̀sìn arúnmalẹ̀ ni mò ń sìn gbogbo arúnmalẹ̀ pàápàá òun ni èmi ń sìn pátápátá àti ifá o àti ifá o àti ọ̀ṣun àti òrìṣà o àti gbogbo tó ti papọ̀ mọ́ arúnmalẹ̀ òun ni mò ń sìn mi ò dẹ̀ lòdì sí ẹ̀sìn kankan. ìyẹn ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe àbí. bẹ́ẹ̀ni. Ah, ah. nítorí àwọn kan tí wọ́n máa ń rí àwọn ẹlẹ́sìn míì bí ọ̀tá wọn yóò dáa ká fún àwọn nǹkan kan funfun ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá ni ọ bàbá ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí kí ni tẹ́ ẹ fi lè sọ fún wa pé ẹ̀sìn tó gbayì ni. ẹ ṣe olótùú ṣe rí ẹ̀sìn ìṣẹ̀ṣe nígbà ayé bàbá wa àwọn bàbá lákù bàbá wa tá a mọ̀ pé òun tá a bá láyè ni torí ifá náà sọ lórí gbogbo gbarumọlẹ̀ pàápàá tó yẹ pé ó sọ ó nànà náà ohun tí a bá láyé ọ̀pọ̀ ẹlòmíín ló jẹ́ pé kò sí ẹni tí ó wà ní nàìjíríà yìí tí ó ń ṣe pé ìdílé oníṣẹ̀ṣe ló ti wá tí a bá máa wo àwọn christian amọ̀lù tó ti wá tí a máa wo muslim amọ̀lùtọ́ ti mú wa ṣé o bá mi ti but mm, ifá ló sọ pé nǹkan wa kì í wà nǹkan oníhun ló ń hun ni ṣé o rí ti yé tó bá jẹ́ nǹkan ti wa kó ti hun wà ká ti di nǹkan yẹn mú nígbà ìwáṣẹ̀ kó má jẹ́ kí wọ́n fi dúdú gba òfin lọ́wọ́ wa torí èmi nígbàgbọ́ pé fáwa o mo dẹ̀ nígbàgbọ́ lórí gbogbo orúnmalẹ̀ tí mo sìn. pé wọ́n ń jẹ́. pé wọ́n ń jẹ́ tí a bá fẹ́ mọ àṣírí ọ̀rọ̀ nǹkan nírú òní wípé nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ torí téèyàn bá fi inú inú inú mímọ́ tó bá fi sin ìṣẹ̀ṣe ẹ̀ tó fi sin nǹkan ẹ̀ á rí bí àṣẹbẹ̀ torí gbogbo wọn táwọn wò ń pa ẹ̀ pé wọ́n ń gòkè wọ́n ń dá ṣọ́ọ̀ṣì lẹ̀ wọ́n ń dá gbalẹ̀ mi ò bá tóníkálùkù jẹ́ o ṣọ́ọ̀rí ti yé oníkálùkù ló mọ bóun ṣe ń sá wá hmm. àbí àwa báyìí but tó máa máa wá tó ní táìmù tó jẹ́ pé ọmọ máa wá tó jẹ́ pé àdẹ̀mà máa ṣe tọ́lọ́dẹ̀ ń gbà fún wọn tọ́lọ́dẹ̀ ń gbà fàwa náà but ẹ lè rò níṣẹ̀ṣe láyé yìí kó ba ìsìn ẹlẹ́sìn jẹ́ àbá mùsùlùmù jẹ̀rí àbá kírísítẹ́nì jẹ̀rí tí a bá dé ṣọ́ọ̀ṣì ẹlòmíì máa sọ pé ọmọ máa wàásùn against àwọn oníṣẹ̀ṣe àwọn mùsùlùmù náà máa wàásùn against àwọn oníṣẹ̀ṣe tí ò dẹ̀ jẹ́ kó máa rí bẹ́ẹ̀ àwa kẹrẹ a lè ṣe anything tó yẹ pé a máa ṣe a máa wà sún ìgbínsì wọn rí. lára àwọn nǹkan táwọn èèyàn kan rí tí wọ́n fi sọ páwọn ò lè fara mọ́ irú ìlànà ọ̀sìn yìí páwọn ò lè ṣe ní tàwọn ò ní pé wọ́n nígbà tí àwọn tí wọ́n kú ẹ̀sìn tí àwọn èèyàn ṣe ń sìn táwọn kan ṣe ń sìn bíi kristẹni ni tàbí islam pàápàá jùlọ kristẹni nígbà tí wọ́n kó dé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ wọ́n gbé ẹ̀kọ́ wọlé bó tiẹ̀ jẹ́ pé nígbẹ̀yìn gbẹ̀yìn ìgbà tá a gba ẹ̀kọ́ yẹn a fi gba ọ̀pọ̀ nǹkan tó dáa kúrò lọ́wọ́ ara wa nílẹ̀ yorùbá ṣùgbọ́n wọ́n dá àwọn ilé ẹ̀kọ́ lẹ̀ yẹn skul wọ́n dá àwọn ilé ìwòsàn lẹ̀ yẹn skul bó tiẹ̀ jẹ́ pé nítorí ìfẹ́ tara tí wọ́n ní àwọn òyìnbó yẹn ṣe dá sílẹ̀ nígbà yẹn ṣùgbọ́n pàpà wúlò bẹ́ẹ̀ ni wọ́n dáwọn àjọ oríṣiríṣi sílẹ̀ wọ́n ní nínú ìṣẹ̀ṣe kò sí ṣírú ẹ̀ wà èyí tá a bá. olótùú ọlọ́wọ́ ajé ẹ̀fẹ́ fún wa nínú ìṣẹ̀ṣe ó wà. ìyẹn ẹ̀kọ́. ẹ̀kọ́ tá à ń sọ̀rọ̀ pa yìí tí a bá sọ ẹni tó dẹ́kun lẹ̀ hmm. ọ̀rúnmìlà àtúrò ẹni tí ò sún ọ ṣe gbèsè tó ń dorí elémèrè kórí ilé ìmáwá àwò alájẹ tí ayọ̀dùn ní tọ̀run òun ló dẹ́kọ̀lẹ̀ torí kò sí ìlú tí Ọ̀rúnmìlà tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ tí ó dé ṣé ń gbọ́rọ̀ mi. àgbọ̀yé. nínú odù fákan ó sọ̀rọ̀ lọ́ọ̀kan ọbẹ̀ yẹn. bó ló ti sọ. ó ní inú igbó la ìta igúnnugún tó fi pa lórí orí ọ̀dọ̀ la ìta kàlàgbò tó yí ọ̀gẹ̀gẹ̀ lọ́rùn orí àpáta la ìta ṣẹrẹgbẹ̀ tó wù ú lórí ṣẹrẹṣẹrẹ biafran mi la bá lọ kéde méde ó lọ kéyàméyà ó lọ kọ́ mọ̀mọ́mọ́ wọn ni kó ká alẹ́ bọ̀ ni kó yẹ wá ṣe ọ̀run mi là kẹ́kọ̀ọ́ débi ipò mọ̀ kéwu ó kọ́ débi ipò mọ̀ báìbù láti ètù sẹ́ẹ̀dì báìbù ó lè kì ó lè sọ láti ètù sẹ́ẹ̀dì kéwu tá à ń sọ ìwé lè ni fa sọ. for example bàbá àmọ́ ni. bẹ́ẹ̀ ni for example irú ọ̀gá ọ̀gá tó kọ́ èmi níṣẹ́ ṣe dr ifá sufian adé adédayọ̀ adé adé àga gbàdúrà lọrùn làwọn tọwọ àti ẹrí tẹlẹkùn àìtọkọ mi níṣẹ́ ó ní iye ọdún tọ́lù ní dìfá bí èmi ṣe wà ten years ni mo lò ní dìfá mo fi kẹ́kọ̀ọ́ ni mo fi kẹ́kọ̀ọ́ fa mo fi kẹ́kọ̀ọ́ fa mi ò dẹ̀ tí ì dúró ẹ̀kọ́ sí ìpínlẹ̀ ẹ̀yìn ẹ̀kọ́ ni sọ̀rọ̀ bí ti yé ọlá wípé gbogbo nǹkan tí àwọn àwọn Christian àwọn muslim tí wọ́n fi lajú tí wọ́n fi kó wa lẹ́rú gbà yẹn òun ló jẹ́ kó fi gbogbo nǹkan yẹn kó fi súnmọ́ wa tó yẹ kó tètè fi ẹ̀kọ́ kó fi ṣe kíni kó fi grow but now àwa náà àdẹ ṣe kíni àdẹ gbà fún wọn lásìkò yìí torí àwa náà ti ń continue nínú ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ torí tá bá sì máa rí ẹ̀kọ́ lọ́tún ẹ̀kọ́ lósì ẹni tó ti kọ́ skul lẹ̀ tó ti dá skul lẹ̀ Atufato traditional college ó ti dálẹ̀ ní Ìjẹ̀bú Ìkẹ́nnẹ́ Rẹ́mọ ó wà ń bẹ̀ oníjọ́ tó ń ṣe tìfá oníjọ́ tó ń dá àwọn tó jẹ́ pé òkè nursery and primary school ọ̀tọ̀ ìfàmúyìnwá ìyẹn náà ti dá tiẹ̀ náà lẹ̀ tó jẹ́ ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ táwọn tíṣà wà bẹ́ẹ̀ ni ìyẹn wà lẹ́kọ̀ọ́ tó gbàyàn sí nílànà ìgbàlódé nílànà ìgbàlódé ṣùgbọ́n tó jẹ́ tó yẹ tó yẹ babaláwo tó yẹ pọ́n babaláwo máa máa wá oní táìmù tó ń ṣe yẹn ṣé o bá mi ti yé bọ̀ díẹ̀díẹ̀ òun ni a máa máa ṣe nǹkan yìí tó máa fi ṣe kí ni tó máa fi gòkè bọ̀ ohun tèmi kan máa sọ fún gbogbo ẹ̀yin bàbá wa lọ́tún ẹ̀yin bàbá ló sì ń tẹ́ jẹ́ babaláwo ẹ jẹ́ kí àwa náà kà ṣe kí ni ká dẹ́ ẹ̀kọ́ lẹ̀ torí ìdá ìtumọ̀ ohun tí àwọn tó jẹ́ pé ẹlẹ́sìn àjèjì mo lè pè wọ́n tí wọ́n fi ń kó wa ní ọmọ lọ nìyẹn tó bá máa dé kóòtù nísìn a ní pé kó ṣe ẹgbẹ́ mm, rẹ́gísírì ní pé wọ́n ní ọ̀nì fẹ́yàwó méjì wọ́n ní ṣùgbọ́n ọ̀nì ṣàṣọ wà ní ìlànà ó wà ní ayé àtijọ́ ni àwa bá nínú tọ̀ pé kò sí ní ayé àtijọ́. ẹni tí o tiẹ̀ fẹ́ fẹ́yàwó méjì. ẹni tó fẹ́ fẹ́ ó máa mọ láyé ra ìlànà. ó wù ú bẹ́ẹ̀ ni ó ti ẹni tọwọ́ pọ̀ pé àdéhùn ìyẹn ò kí wọn. ọ̀bí ti yé gbogbo ọmọ nǹkan yẹn ó ti ó ti ní àtúnṣe but ètò tí ń lọ ní abẹ́lẹ̀ àdúrà tí máa gba gbogbo ilé òun ní pé kẹ́ máa tọ́ wa sí kí ẹ gbàdúrà fún wọn àwọn tó ti ń ṣe àtàwọn tó ì tí ṣe kọ́lọ́run kó ṣe kí ni kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ lórí ẹ̀. ṣé gbà pé ìfàsẹ́yìn wà fún bí kò ṣe sí àkọsílẹ̀ àkọsílẹ̀ tí ń wà fún ifá báyìí o ó ti wà o ṣùgbọ́n bí kò ṣe sí ohun kan kìrìsìtẹ́nì ní bíbélì ìwé àwọn mùsùlùmí ní quran àìtètè sí ìwé kan táwọn tọ́ka sí bí ìwé mímọ́ ifá tí kò tètè sí ṣe rò pé ó mú ìfàsẹ́yìn díẹ̀ bá ẹ̀sìn ṣẹṣẹ. àdúrà gbogbo wa gbà lágbọ́n lọ́hùn ọ̀rọ̀ ni ẹ sọ olóòtú ṣe rí lórí ohun tẹ́ ẹ sọ àwa tá a jẹ́ ẹlẹ́sìn àbáláyé a ní ìjọ ìjọ tí a dẹ̀ níyẹn a ní oníkálukú ló ní ìwé ẹ̀gbìn ọ̀tọ̀ọ̀tọ̀ ìwé ìṣísẹ̀ntẹ̀lé ìwé orin ó wà. ìwé orin wà. bẹ́ẹ̀ ni hmm. ìjọ nọ́mbà one ní ìjọ mi ládúláwọ̀ tí ó dẹ̀ débí ní nineteen fifty three òun ni wọ́n dá ìjọ tá à ń sọ yìí òun la dálẹ̀. àwọn èèbó ló dálẹ̀ ní àbí. àwa ẹlẹ́sìn àbáláyé. ẹ̀jẹ̀ torí ẹlẹ́sìn àbáláyé tá à ń sọ yìí hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó ń ṣe o. òyìnbó kọ́ ló dálẹ̀ ṣọ́ọ̀bù ti òun láti sìn di sìn lẹ́yìn yẹn ó ku ìfàkóṣe wọn tì afàdúrà jágún bọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ kiri ìjọ ti wà ìjọ ti wà tó jẹ́ pé ìwé ti wà ó ìwé ti wà ìjọ ti wà tó jẹ́ pé kíní èrò nísìnyí ìjọ ọmọlá adúláwọ̀ every sunday la máa ṣe headquarter ti wá ń bí báyìí ní ẹgbàá ti wá ń bí báyìí ó wà ní jẹ́mà àgbàdo ó wà lágọ́bà ó wà lọ́dà ní púpọ̀ ó wà lóríṣiríṣi káàkiri tó jẹ́ pé à ń ṣe kíni à ń sìn nípa ẹ̀sìn àti nípa ìṣe nípa àṣà àti a ní ọmọ akọrin lọ́tún tí a ní ní òsìn ṣe rí kò sí èmi ò gbà pé àkọlẹ̀ wà lórí kakọ̀ ìfalẹ̀ àwọn òwe oríṣiríṣi ti wà. ṣé ń gbọ́rọ̀ mi mm. torí ọ̀làjú mo ní gbogbo nǹkan bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo lè kọ́ mo lè kà but ohun tó wà ní orí mi ó ju ìtọ́kọ sínú ìwé lọ tí mo fi tí mo kọ́ tí mo dẹ̀ mọ̀ tí mo dẹ̀ yegi lórí ẹ̀. agbárí ni láìbírì fún àwọn agbárí ni láìbírì fún àwọn babaláwo tí ó sì pé èèyàn máa sílẹ̀ for example nísìnyí kí àlejò wọlé nísìnyí kó náà fẹ́ dáfá káwá kó fádá ipa fẹ́ dáfá fún un káwá dábà fún káwá dá odò kan káwá ṣẹ̀ máa lọ síwèé fún wípé ìfún abáyé kọba ṣé nǹkan ẹ̀ ṣó tọ́ sí náà kò lè tọ́ sí náà hmm. àbí káwọn tí ifá ìtọ́ ti fá sọ yẹn oníkátẹ́lẹ̀ oníkálukú kẹ́dín ó ní odù tó bí oníkálukú làtòdì ọ̀run wálé ayé yóò bá ẹlòmíì ó lè jẹ ẹgbẹ́ òun ló máa ìlànà ẹgbẹ́ ló máa wá látòdì ọ̀run tó dẹ̀ máa máa lọ sí tí gbogbo ẹ̀kan ẹ̀ máa dáa ẹlòmíín wa tó jẹ́ pé kì í ṣe pé ìlànà ẹgbẹ́ ó lè jẹ́ ìlànà eégún kó má lọ bọ eégún kó má lọ bọ gbàgbà òun ló máa dáa ọ̀pọ̀ ẹlòmíín wa tó jẹ́ pé ìkànjú ah mo fẹ́ tètè nówó mo fẹ́ tètè la mo fẹ́ tètè ṣe gbá tí ẹlẹ́dà ìkùdẹ̀ ń ṣe ààrẹ lòmíín tó jẹ́ pé owó ìpóhùn fẹ́ la òun lọ ṣoògùn owó tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ èmi wa tó jẹ́ pé ó yà wèrè èmi wa tó jẹ́ pé kò tiẹ̀ ṣoògùn owó láì ṣe fa láì ṣe ẹni tí ó dẹ̀ ń rúbọ ó ń ṣe nǹkan létò létò létò létò létò létò gbogbo nǹkan ẹ̀dẹ̀ ń ṣe kí ni ó dẹ̀ ń wà òkè ó dẹ̀ kò dẹni tó ń kọ́lé mẹ́rin kọ́lé márùn kọ́lé mẹ́fà kọ́lé méje táwọn èèyàn sọ pé àṣọ ṣògùn owó ni tí ó dẹ̀ ṣe but ẹ jẹ́ ká wá ara wa rí tá a bá ti ríra wa tá a ti mọ ìpókè o kí ni nǹkan tí wíwọ nǹkan tó ń dà mí ní àgọ́ ara tó ń dàyàn láàmú tó ń fa ìdíwọ́ tó ń fa ìsẹ̀yìn fúnyàn tí ó jẹ́ kí gbogbo nǹkan kó wọlé téèyàn bá ti wára ẹ̀rì àti là ẹ̀dá ò le. n tẹ́ ń sọ báyìí ni pé iṣẹ́ tí fa ń ṣe ni pé bí èèyàn bá ó lè ṣàwárí èèyàn. bẹ́ẹ̀ni. a lè lò láti fi ṣàwárí ara wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. a lè lò láti fi yanjú àwọn ìṣòro. bẹ́ẹ̀ni. ó ń yọ ẹ̀dá náà gbẹ̀kùn. bẹ́ẹ̀ni n tẹ́ ń gbìyànjú àti sọ nìyẹn. mo kí mo sọ nìyẹn. ìyẹn làwọn àǹfààní tí fa ń ṣe. bẹ́ẹ̀ni báwọn nǹkan bá ṣókùnkùn kọ́ tí nǹkan bá ṣókùnkùn ṣáà lè sọ pé Ifá ó kúnjú ẹ̀ láti so láti tàmọ́lẹ̀ sí tó ṣókùnkùn fún àpẹẹrẹ ní ìsìn bí nǹkan kan bá wà tí ò yé mi tó bí n bá gbá fóònù mi mọ́ tí n bá tẹ̀ sí Google yóò sọ fún mi ibi tí nǹkan ti ṣẹ̀ wá orúkọ tí wọ́n ń pè nípìlẹ̀ orúkọ tó ń jẹ́ báyìí ìlú ibi tó wà n tó túmọ̀ sí. Si, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni síbẹ̀ náà ní fárí. bẹ́ẹ̀ ni fárí ṣe rí ẹja kọ́kọ́ sọ́ọ̀lù rí gọ́gù tẹ́ sọ yẹn ifá lọ́ọ́ fi ṣe gọ́gù. ifá ni èyí ṣe gọ́gù. bẹ́ẹ̀ ni gbogbo ẹni mo lè fi sọ nígbà àkọ́kọ́ ṣe nokia bat nokia phone jáde tí a bá máa wò ó lọ́tún wò ó lọ́sìn one two three four five six seven eight nine a fi àṣì sí a fi zero sí a fi star sí a dẹ̀ wá fi cross sí minus divided ó jẹ́ sixteen sixteen yẹn wọ́n fa ni. sixteen modules. bẹ́ẹ̀ni n tó máa ohun tẹ́ máa bá bẹ́ẹ̀ni dà. bẹ́ẹ̀ni ẹ kúrọ bó ṣe wà yẹn. ṣé o bá mi ti yé but ọ̀rọ̀ Ifá bó ṣe wà yẹn Ifá lè tàn mọ́lẹ̀ sí kò sí ohun tí Ifá ò lè sọ ohun tó máa ṣẹlẹ̀ níwájú ìfàsọ tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ìfàsọ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ìfàsọ but ẹni tí a bá sọ tá a dáfà yẹn fún ló máa mọ̀ pé nǹkan yìí ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lágbára ẹ̀ kò sí ohun tí ifá kò lè sọ tó bá wá jẹ́ pé atọ́mọ̀lẹ́ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀. tó bá jẹ́ ọ̀rọ̀ òlu náà ni sífà mọ́ sọ̀rọ̀. tó bá jẹ́ ọ̀rọ̀ òlu ọ̀rọ̀ òlu but ọ̀rọ̀ tá a bá sọ yẹn kọ́ gbọ́ ni kókó. kọ́ gbọ́ ni kókó bẹ́ẹ̀ ni kí wọ́n má pe falékè kọ́ gbọ́ kọ́ múlò kọ́ má fi pe falékè kọ́ má pe falékè ìfákìndálẹ̀ ìfákìndẹ̀ ń ṣèké ṣé mọ̀ pé ọ̀làjú tó dé báyìí bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ pé bóyá èèyàn kan kú lẹ́yìn ìgbà tẹ́ni yẹn kú tán pẹ̀lú ibi tọ́làjú dé wọ́n ṣèwádìí irú ikú wo ló pa ṣé wọ́n gún ní nǹkan ni ṣé wọ́n fún ní májèlé jẹ ni kódà lẹ́yìn ìgbà tán ti sin ẹni yẹn wọ́n lè nìkan wú ẹni yẹn jáde wọ́n á sì rí gbogbo ẹ̀. Ifá lè ṣe. Ifá náà máa ṣe bẹ́ẹ̀. torí Ifá ló lè ṣe ènìyàn kò lè ṣe dáwúládẹ yóò gbẹ bọ́rọ̀ ọ̀hún kẹ́rẹ́kẹ́rẹ́ yẹ̀wù bí afọ́gùn ó máa bẹ́lẹ̀ nítorí ó máa bẹ́ ògùn ó máa bẹ́lẹ̀ lórí nítorí ládẹ́yọ onífá tó sọ bẹ́ẹ̀ o ṣe ń gbọ́rọ̀ mi but ṣe wá rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ lè padà wí pé kọ́ lọ wú òkú yẹn kéèyàn dìtẹ́tì ẹ̀ láṣà wípé òkè kí ló pa kí ló ṣe gbá nílànà ìgbàlódé ló sọ o kéèyàn dẹ̀ máa mọ ohun tó pa. àwọn elétò ìlera àwọn tó nímọ̀ nípa ètò ìlera. ètò ìlera ọ̀tọ̀ mm. ètò tiwa ọ̀tọ̀ ayé àtijọ́ wọ́n máa ń rókù ni pé òkè òkú yìí ẹ má ti sìn rẹ̀ járo tó wá máa tójọ́ kẹta síjọ́ kẹrin ó máa lọ jà fúnra ra ẹ̀ ẹni tó pa àṣírí ẹ̀ máa tú ṣé wọn ti dìtẹ́tì ẹni tó pa. ṣé ifá náà lè sọ pé á ah, ẹni lágbájá báyìí tó kú. ifá lè sọ. ìṣekú lásán. ifá lè sọ ifá lè sọ ó máa sọ sọ́tún á sọ sósì. ó dà ṣé ẹ ti gbọ́ nípa ọkùnrin kan tí gbogbo aráyé nífẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ lẹ́yìn ìgbà tó kú tán ìlérí olúwa lórúkọ ẹ̀ ń jẹ́ Mohbad lọ́pọ̀ èèyàn mọ̀ sí alọ́ba àwọn èèyàn sọ pé kú ẹ̀ kì í ṣe kú àtọ̀dọ̀ ọlọ́run torí oríṣiríṣi nǹkan tó so mọ́ ṣé fá lè sọ fún wa ṣó lè fìdí ẹ̀ múlẹ̀ lórúkú tó pa ọmọkùnrin ẹ̀ ní ìkejì àwọn èèyàn kan ti ọ̀rọ̀ náà ti wà lé ẹjọ́ báyìí wọ́n ń ṣèwádìí lọ́wọ́ wọ́n ń retí ìdájọ́ òdodo ṣé fa lè sọ fún wa bóyá lóòótọ́ pẹ̀lú ìlànà tìgbàlódé tí wọ́n ń lò yìí bóyá ìdájọ́ òdodo wà lórí àwọn tó pa àbí ò ní sí. Ifá lè sọ ṣọ́ọ̀bì ti yẹ pé ókè o bóyá èèyàn ló pa o ohun tí fápọ̀ lè sọ tó lè tàn mọ́lẹ̀ wọ́n ní pé èèyàn ló pa o èèyàn kò ló pa o ṣe rí kọ́lọ́n kí ó ṣàánú ọ̀pọ̀ gbogbo wa ní nàìjíríà yìí ṣẹ́rí Mohbad tẹ̀ ń sọ̀rọ̀ pa yìí ní ìmọ̀lẹ́bí tí mo ṣe ń sin ifá tèmi mọ̀ ẹ mọ̀ pé mo sọ pé oníkálukú ló máa ní odò tó bí láyé ṣọ́ọ̀rí ti èmi ò gbà pé èèyàn pa á ìyẹn ò gbà pé yàn pa mm. ṣé ká bí falérè o. ẹja bí falérè o. ó yá ẹ gbà pé Mohbad kan kú ni kì í ṣe pé yàn kan ló pa. mi ò gbà pé èèyàn pa ìyẹn ni but ẹja sì bí falérè o ká wá tẹ̀lé ìtàn tí fa sọ ah, lórí ọ̀rọ̀ ẹ̀ lórí lórí alájẹ tí a yóò dùn tọ̀rọ̀ yóò dùn níbẹ̀ tó máa gbé kakókó lórí o wájú ọpọ́n ifá yìí ọpọ́n ifá kó orí wọ́fá bọ́dé bàtà fọ́dí àrò àròyé ọmọọṣì rẹ̀wá ọ̀rà ẹ̀tọ́ ọmọ òkúta èjì ọmọ rẹ̀ tẹ̀kọ́ kó ìtàn ìtọ́rẹ̀ lẹ́nu kò sì kọ́ ìyá rẹ̀ ló ń kó máyọ̀ máa bólógì ìbátò àfi bòbò kó fi owó gùn hàn kiri ẹ̀jọ́ ti pé ifá ẹ̀jọ́ ti pé olúwo fọ́ olóòṣà báyìí pẹ́ẹ́dẹ́ pẹ́ẹ́dẹ́ tẹ́lẹ̀ látàṣẹ̀ ìtàṣẹ́lá ìlànà kọ́ni fátó fá ifá ti bá lù ẹ̀ kó má lómi Doctor, that's all you ready? Hello, Emma. I'm kakò sọ̀rọ̀ àti tọ ojú ẹ̀fọ́ májà tó sọ̀rọ̀ fá. òwe bá ń gbọ́ yọgbà ìta máa mú kọ́kọ́rọ́ yàrá tẹ̀ padà sókè. ó gbèsè wa mú sí o òwe ló bá wá lọ́dọ̀ bẹ́ẹ̀ sọ bọ́ bá kéré ní pàṣẹ àyẹ̀wò káwọ̀ fínífín kó dára náà síbà. Thank you. ọ̀ṣẹ́ lóníwọ̀ ọ̀ṣẹ́ múlẹ̀ ifá fọ́nrẹ́ tí wàá rí mẹ́ni ifá yìí ó gbé sàládà. ó gbé sàládà. bẹ́ẹ̀ ni ifá tí mo dá lórí ọ̀rọ̀ tẹ béèrè lọ́wọ́ mi ifá yìí jẹ́ kó yé mi pé ẹlẹ́gbẹ́ fún ara ẹ̀ ní Mohbad. ọmọ ẹlẹ́gbẹ́ ni Mohbad. bẹ́ẹ̀ ni ṣe ń gbọ́ nígbà tí wàá fi òkúta tí wàá béèrè pé òfò ọ̀rẹ́ náà ó fi ogbe sa ogbe àtẹ̀ ó fi ṣe kí ni ó fi gbàbọ̀ ẹlẹ́gbẹ́ náà ni ìyẹn náà ó wá padà fi ọṣẹ múlẹ̀ ó wá padà fi ṣe ẹni tó bá dẹ̀ dọ́ṣẹ múlẹ̀ fún kẹrin ọ̀wọ̀n ìyá ló wà bẹ́ẹ̀ ta ló wà lẹ́gbẹ́ ta ní jọ ọ̀wọ̀n ìyá ẹni tó wà lẹ́gbẹ́ tó wà lọ́mọ ọ̀wọ̀n ìyá náà the same thing náà ni gbogbo ẹ̀ ṣe ń gbọ́ oníkálukú kan jẹun ẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tó dájọ́ tó dágbà òun lọ́ọ́ ni Mohbad tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ ọmọ àwòrán pé lágbájá pa kẹmẹdù pa làkàṣekè gbá but mm, ńṣe ni ká máa ṣọ́ ẹnu ara wa ohun tí ẹnu ń ṣe tó ń pa tó fi ń kó báyìí ó pọ̀ gan-an ẹni tó máa kú tẹnìkan ra ká máa bẹ lọ́wọ́ kọ́lọ́ má jẹ́ ká ṣe kí ni ká bá jà ẹlẹgbẹ́ ni mo bá di o tàbá máa rí ọ̀nà kọrin kan orin tó kọ nígbà tí mo gbọ́ orin yẹn mi ò fi bẹ́ẹ̀ mọ̀ dáadáa mo gbọ́ pé ó mọ orin ó yẹn òun fún ara ẹ̀ ti ṣe kíni ó ti ń kọrin yé pé kíni ààrẹ ní jẹ́ pé ó ti mọjá tó ń máa kú but púpọ̀ wà nínú àwọn ìyá tó bí wa àtúwọn bàbá tó bí wa tó jẹ́ pé ọ gbọ́dọ̀ torí ẹ̀ ló jẹ́ pàkóso jáyé yàn ó ṣe kókó tí wọ́n bá dá àkọsẹ̀ jáyé yàn èèyàn máa mọ irú ọmọ téèyàn jẹ́ irú ọmọ tí mo bí yìí báwo ló ṣe jẹ́ báwo ló yẹ ṣe gbá báwo ló yẹ ṣàwò téèyàn bá mọ irú in and out gbogbo nǹkan yẹn téèyàn mọ bí ọmọ yẹn ṣe jẹ́ èèyàn máa ṣe kí ni èèyàn máa gbárùkì ti ọmọ yẹn téèyàn bá ti mọ̀ pé ẹlẹ́gbẹ́ ni téèyàn ti mọ̀ pé ẹni tó dágbà ni èèyàn ti yọ kúrò láàrin Mohbad ti dá ọjọ́ tí yóò kùnú ẹgbẹ́ ní tí Ifeanyi sọ. ní tí Ifeanyi sọ nìyẹn ó dá mi lójú o lórí ẹjọ́ tó wá wà nínú nílé ẹjọ́ yìí ṣé ifá lè sọ fún wa bóyá ẹjọ́ òkú sáké ni àbí ìdájọ́ òdodo kan ń bọ̀ lórí ẹ̀ ṣé ìdájọ́ kan ń bọ̀ lórí ẹ̀ àbí wọ́n kàn gbàgbé ẹjọ́ ń. ṣe rí ọ̀rọ̀ ẹjọ́ yẹn hmm. ọlọ́run kó ṣàánú gbogbo wa nílùú yìí ṣe ń gbọ́ ní nàìjíríà yìí ọlọ́run kó ṣàánú wa torí ọ̀pọ̀ àìmọye ẹni tó ń gbé àrífẹ́lẹ́bì àwọn ẹlòmíín wà wọ́n máa gbẹ̀bí fún aláàrí tí ó dẹ̀ jẹ́ kó máa rí bẹ́ẹ̀ ṣé o bá mi ti yé ìfọ́lẹ́ sọ pé ní báyìí ni ó máa wí ní kéèsì yẹn kó jẹ́ pọ̀tọ̀ lẹ́ni tó yẹ pé ó máa padà gbé fún nígbà tó wà owó lẹ́nìbọ̀dì wọn mọ̀. ṣùgbọ́n yẹ kí fọ́nrún lè sọ fún wa pé a ẹjọ́ yìí. ìfọ́lẹ́ sọ nígbà tí wọ́n bá sọ ọkọ tó bá padà lọ pé fẹ́ lómi nǹkan kí lè fẹ́ kí ṣé afẹ́ pé fálẹ̀ kì ní afẹ́ pé fálẹ̀ dání. torí àwa ti ohun tó ti ṣèyàn rí ni ṣé ń gbọ́rọ̀ mi ṣẹ́ni tó pààyàn ní ìsìn tá a rí dájúdájú pé lágbájá báyìí ó pààyàn tí bàbá yẹn dẹnu lọ́wọ́ tí ìyá ẹ̀ lówó lọ́wọ́ tí fámìlì ẹ̀ lówó lọ́wọ́ tọ́dẹ̀ wà mẹ́lòmíì tó fi rọ́pò ẹ̀ tó wá di ọ̀rọ̀ kóòtù. torí àwọn èèyàn tí wọ́n nà ká lébù sí lórí ẹ̀sùn ìpọ̀ wọ́n nà ká lébù sí Naira Marley Sam Larry wọ́n tiẹ̀ nà ká lébù sí ìyàwó ẹ̀ pàápàá wọ́n nà ká lébù sí nọ́ọ̀sì tó wá tọ́jú ẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tòró lójú ọgbẹ́ lára kódà bàbá ẹ̀ sọ pé òun rí ẹ̀jẹ̀ lára aṣọ kan nígbà tó ń dé inú ilé lókè pé òun tiẹ̀ tètè mọ̀ pé wọ́n tiẹ̀ ti tẹ́ ọmọ òun sí ilẹ̀ òun kàn lọ síbi tóun ti máa ń ba pa tóun ti máa ń lọ bá a nínú wọn pé à ẹ̀jẹ̀ rí ìgbà tóun wá padà dé síbi táwọn èèyàn ọ̀dùn wá ṣèṣe wá rí òkú ọmọ yìí pé à ti pa lọ́mọ lọ́wọ́lọ́wọ́ báyìí nọ́ọ̀sì ń bẹ láhàámọ́ láti mọ́lé àwọn tí wọ́n nàka àléébù sí wípé wọ́n lọ́wọ́ nú ikú àbí wọn ò lọ́wọ́ nú ikú ẹ̀ tọrọ yẹn ń rùn lára wọn Samolari Naira Marley nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ìjà tó ti wà nílẹ̀ àwọn yẹn wá ń wò pé àwọn yẹn wọn ò sí láhàámọ́ mọ́ ṣùgbọ́n nọ́ọ̀sì ṣì ń bẹ láhàámọ́ pé àfàìmọ̀ kó mọ́jọ ni ó forí kó gbogbo ìyà. mo ti olóòtú mo ti sọ púpọ̀ nínú ẹ̀ ṣọ́ọ̀ mi ti yé mo ti sọ púpọ̀ gan nínú ẹ̀ ọ ní bí olódodo bí ẹlẹ́ṣẹ̀ bá ń ṣe kinní kan olódodo á máa ṣe kinní apẹnu ẹ̀ ṣé ọba mi ti yé hmm. ní ilé ayé yìí ìṣe ni fásitì pé ká ṣọ́ra wa ẹni bá jẹ́ babaláwo tó bá jó ní ẹlẹ́sìn ìbílẹ̀ ó gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀ gan torí da ìtumọ̀ kọ́ máa jàǹbí kan babaláwo kì í wòran ẹlẹ́sìn ìbílẹ̀ kì í wòran kìdẹ̀ ńlá jà tó bá ti sọ fún wọn pótó tó bá lè ní kòtò ẹ̀fílẹ̀kùn má bá tiẹ̀ lọ. ọ̀làjà forí gbọgbẹ́. ṣé ń gbọ́rọ̀ mi kéèyàn wá má lọ làjà kí wọ́n ẹnìyẹn lọ kú lọ́jọ́ kejì kí lọ́ máa sọ á ní babaláwo ló dìímú ló kú ṣé o bá mi ti yé but kí ẹni tó máa kú tèmi tọ́la mo ní kọ́ ló má ṣe kíni kọ́ ló má jà bá ṣe ẹni tó bá dẹ̀ jà láti oṣù kan láti ọdún kan ìwọ̀n ìbẹ̀rẹ̀ ìjà láwọn wò ó lè jẹ́ pé ọmọ yẹn ọ̀ ń ba ṣeré ni ó lè jẹ́ pé ọmọ yẹn ọjọ́ ń ṣe wípé kíní bọ̀ ikú tó máa pa oníkálukú èmi ò bìlíwì pé yẹn ń pa yẹn. àti kọ́ bá ń nàbọ̀ sí ìwà ìtàn pààyàn. àti tó bá yìnbọn fún yàn tó bá pààyàn ìyẹn tàbí tó ṣaládàkú tàbí kó ṣalákàràkókó ìyẹn nìkan ṣo bóyá ipóke o bóyá ó ṣàṣeyàn ṣe gba. tàbí ẹnìkan péyàn pa. wọ́n pè pé péyàn pin wọ́n péyàn pa ọlọ́run náwọ́ sí ni tí ọlọ́run bá náwọ́ sí bó bá béèyàn bá gbébọn fún ara ìgàn tọ́lọ́run bá náwọ́ sí ló máa kú o tọ́lọ́run bá náwọ́ sí kò ní kú torí mi bílífù lórí ifá mi dẹ̀ bílífù lórí ọlọ́run tó dá mi tó dẹ̀ tó dẹ̀ ní kí n wà ní ìdìfá yìí. ẹ gbà pé béèyàn lóògùn bí àrọ̀ ni bó bá lóun fẹ́ pa èèyàn kan agbára tiẹ̀ nìkan ò ká láti pa èèyàn láti gbẹ̀mí èèyàn. tí ọlọ́run bá ní pé ó tásìkò ni tí ọlọ́run bá ní pé kó tásìkò kó tásìkò nìyẹn ṣé ń gbọ́ bó lo ìgbà má dàrí kan tí ọlọ́run bá ní pòun ló máa pa ní kú kí ìrìn kò má ní sábàbí ikú kí ìrìn kò má ní sábàbí o ẹ rí ẹni tó jẹ́ pé nínú kan ní kẹ́ ní pé um, ẹlòmíì ó kọ̀ fẹsẹ̀ kọ ó jí jẹun mu ó ṣe gbọ́ ó ṣàwó kọjá ló fẹsẹ̀ kọ lásán ló kú ẹ̀wọ̀n pẹ́ lọ́run ló ní ibẹ̀ ló máa gbà fún un Ifá sọ Ifá ní kò sí ìgbà tí èèyàn wà téèyàn bá ti ń jí ká máa ronú ikú ṣọ́ọ́ ti yé torí kò sí ìgbà tí o lè mú ní lọ ó ní mo kẹ́lẹ́ mọ̀ ṣú ayé ó jẹ́ mi ní tíyẹn rere tíyẹn rere mo kí ẹlẹ́ṣọ̀ mọ̀ṣọ́ ọ̀run ó jẹ́ mi ní tíyẹn rere tíyẹn rere díá fọ́ọ̀rùn mi là tó bá ń ṣa lọ sílùú àìmọ̀ wọ́n ní kó kanlẹ̀ ó ní ibi tóun lọ yìí kọ́ bàtò débẹ̀ ó dọ́dọ̀ olódùmarè olódùmarè níṣó o lè kú àbò lè kú ọ̀mìnira ní iláyé tóun bọ̀ òun ò lè kú òun fẹ́ pẹ́ láyé o but ó ní kò sí bó ṣe máa pẹ́ láyé tó tó lè rí ọmọ yìí pé mọ́ ń kú lójú ẹ̀ torí ẹ̀ ilé ayé tó wọ́n bá wà kí wọ́n máa bẹ lọ́hùn Ọ̀rúnmìlà ò dẹ̀ ṣe kíni kò kù. Ọ̀rúnmìlà ò kù. kò kù rárá rárá rárá. níbo ló wá wà. Ọ̀rúnmìlà lọlé olókun ni ó ṣàwùlọ ni kò tí ì dé. tó sì ń padà bọ̀. ṣé ń gbọ́ ó ti sọ pé ní tábàárí ẹ pè ní bàbá hmm. Ọ̀rúnmìlà lọlé olókun hmm, Ọ̀rúnmìlà lọlé olókun kò padà wálé ẹni tábàárí ẹ pè ní bàbá nígbà tó máa lódìdí fún òun lẹ́ni. ṣèlú òun ló sọ pé bóun kóun bá ru lójú ń tẹ́ mọ́ bínú. ẹ ó ní ẹni tó bá rí ká ní baba ta ni baba wa ìfá irun ìkìn náà ni baba wa òun náà dẹ̀ ni Ọ̀rúnmìlà ohun tó bá rú wa lójú ká máa béèrè lọ́wọ́ o. níbi tí ọ̀rọ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣe dé dúró ṣáà lè sọ pé ṣíṣe babaláwo ó ṣe é mú gẹ́gẹ́ bí iṣẹ́ oúnjẹ ìjọ ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀kú dáa fún wa ṣe rí babaláwo dùn gan ó dùn gan. àti pé ṣé iṣẹ́ ni wọ́n fi ń ṣe láyé àtijọ́. ní ayé àtijọ́ a ò fi ń ṣiṣẹ́ iṣẹ́ dẹ̀ ni. lọ́nà wo. ṣe rí ní ayé àtijọ́ àwọn bàbá wa wọ́n mú ẹ̀sìn Ifá wọ́n fi sí wọ́n fi time sí time ẹlòmíì máa tètè jí lóko ìjọ ọ̀sẹ̀ Ifá wọn ní jáde àwọn bàbá wa máa ń ní oko rẹpẹtẹ nígbà wàṣẹ tí wọ́n bá wá dé àwọn àlejò tó bá máa wá á ṣe kíni á dá wọn lóhùn láti àròkó sáròkó á dáfá fún wọn á ṣètùtù fún wọn á ṣe gbá á ṣàwò ṣé o bá mi ti yé. àgbọ́yé. àrùn tọ́ba dẹ̀ ti dé tọ́ba dẹ̀ ti ṣe ètò fún wọn oníkálukú máa wá dúpẹ́ kò sí ẹ̀sìn àbàláyé kan ṣo tó jẹ́ ìṣẹ̀ṣe tí ó nìyí gbòkè òun gbọ́dọ̀ yan ẹnìkan síbẹ̀ kó máa ṣàṣojú wọn gbogbo ìta ṣe àṣojú làwọn àṣe epo ke mo yan ẹ síbẹ̀ o máa ṣàṣojú tọ́lọ́dẹ̀ ń gbà fún ọ̀pọ̀ ọ̀pọ̀ wa ṣe o bá mi dé for example Ọbàtálá nìsín ọkùnrin tó bá ń lọ lóhùn rárí Ọbàtálá òun lọ pàbí Ọbàtálá ó ń tanra ẹni tó bá rárí Ọbàtálá tó rárí Ọ̀ṣun aṣògùn ló máa jẹ́ obìnrin ló ń pàbí Ọbàtálá ló hmm. gbọ́dọ̀ jẹ́ pọ̀ pàbí ibẹ̀ for example ẹ rí pé ẹnìkan ló fẹ́ wá bọ obìnrin ló fẹ́ wọlé tó fẹ́ bọ òun ló gbọ́dọ̀ pàbí ibẹ̀ hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó náwọn òrìṣà kan tó jẹ́ yorùbá mi ti yé àwọn aṣojú tí wọ́n yàn sí ibẹ̀ ni bí fáyidẹ ṣe wà yìí oríkì oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ohun tó bí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà bó ṣe wà núfa náà òun ló wà nínú òrìṣà ìrárí ẹ̀ nínú òkè wọn bàtàlá òye báyò but olùfà ju ti ó kún ju ti wọn lọ ohun tí mo sọ yé torí Ọ̀rúnmìlà ìyẹn dá dúró létí ni ó dẹ̀ níyàwó kan tí wọ́n tó yẹ pé ó fa ogun kan ilé lọ́wọ́ ṣe é gbọ́rọ̀ mi tó yẹ pé wọ́n ń da tó máa máa da owó ẹ̀yọ àwọn ló ń ṣe ìṣègùn iṣẹ́ ìṣègùn táwọn owó yẹn ṣe obìnrin ni ẹ̀ ń ṣiṣẹ́ ọkùnrin obìnrin ló ń ṣèṣègùn. ìléwé ọmọ. ẹ ò tó rọrùn mi ládédé fà ní wọn lọ́wọ́ pé ìrìn àjò tó ń lọ yìí ó kó ohun tó dé o gbogbo ẹni tó bá béèrè òun máa fi nǹkan yìí máa fi bọ́ béèrè o máa fi dá wọn lóhùn bọ̀ ọ̀run mi là kò sọ gbọ́ ẹ̀ fún tán bọ̀ ìwọ̀nba tó ń kọ́ yìí ó ti tó ẹ jẹun Hmm. ìyẹn ní ibẹ̀ ọ̀mọdókè olóòtú. pẹ̀lú ibi tí ìlú wa dé dúró lónìí kí ni n tẹ̀ ń wò pé bí àwọn tó wà nípò àkóso tí wọ́n bá ṣe yóò jẹ́ kí ìdàgbàsókè tàbí tẹ̀síwájú kó bá ìṣẹ̀ṣe. ẹ ṣe olóòtú ṣe rí èmi kan máa bẹ gbogbo àwọn alákòóso wa pátápátá torí wọ́n ní ìbàjẹ́ ọjọ́ kò tó lógún ọdún bí àfipò ń lọ sọ̀rí àlà ṣe rí but máa wá dáhùn ìbéèrè yẹn but now èmi kọ́ máa bẹ gbogbo gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ pátápátá kí ẹ jẹ́ kí àwa náà ká gbìyànjú ká dá sínú bóyá òṣèlú bóyá àkọ́kọ́ káwa náà wà ń bẹ̀ torí ìdí àìtúmọ̀ òun ni pé tó bá jẹ́ àwa nínú ibì kan bóyá àwa nínú sẹ́nítọ̀ o tó jó níṣẹ̀ṣe o káwa nínú kinní kan kó jó níṣẹ̀ṣe o irun ọ ní olójú òní gbójú ẹ̀ lẹ̀ kí tálùbọ̀ kó wọ̀ gbogbo nǹkan yà á ṣe kíni a ní àǹfààní láti ní pé kí ọmọ ọmọ tó jẹ́ olùdarí wa kó gbọ́ tiwa ṣé wàá ní èmi ò bìlífù yìí pé wọ́n fi báíbù búra ó dẹ̀ rí bẹ́ẹ̀ mi ò bìlífì pọ́n fi kúra nùgbò dẹ̀ rí bẹ̀ tó bá jẹ́ kó yọ fá sínú omi lásán ká kó sínú omi fún oníkálukú nǹkan máa fi búra ọ ni máa ṣeun tó ń ṣe yìí tàbí pé kó lọ sí di ògùn tàbí di èṣù wọn ni máa ṣeun tó ń ṣe yìí ṣé ìwà mi ti yé èmi ò bìlífì lórí báíbù lórí kúra lórí kinní torí èèyàn ló fọwọ́ kọ́ ó yàtọ̀ sí ohun tó yí ọlọ́run gbìn fún ara ẹ̀ tí Ọ̀rúnmìlà dẹ̀ ṣe tó dẹ̀ ká kí n tẹ́ ń sọ báyìí ni pé gbígbára lé àwọn ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ó wà lára ń tó fà á tí àwọn olóṣèlú tó fi ń rẹ́ ìlú jẹ lónìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó wà mí. ṣé bí ìlú bá padà sí ṣẹ̀ṣe ṣé ìlú àwa tòrò lẹ́ ń sọ yìí. ṣé ìlú bá padà sí ṣẹ̀ṣe ó máa tòrò ó máa tòrò torí da ìtumọ̀ báyẹn sọ̀rọ̀ pa yìí àrí ìlú bomi tó máa pè wá tá a máa lọ bá ọ dáfá àǹdáfá ọjà wípé ọjà ìkò lè tù lọ́dún yìí orílẹ̀-èdè ọkàn lè balẹ̀ tá a lè máa dá tó dẹ̀ jẹ́ pọ̀ dá yẹn òtù tó dẹ̀ jẹ́ pọ̀ dọdún lọ́n ṣètùtù agbo ìlú yẹn ó dẹ̀ ṣe ètù gbogbo ẹ̀ lọ́wọ́ fi ti kí ló dé téyìn ò lè ṣe ètùtù ìlú ara ẹ̀ ṣé báìbù tá a sọ̀rọ̀ pa pẹ̀lú kúránù ṣáàjọ́ nílé wà wájú yàn ṣó lè lè lọ ni kọ́ yọ paná síyàn nísìnyí ṣé àjò ṣé Quran ṣó lè èèyàn lè pàṣẹ pé ó yá kúrò láì ní báyàjọ́nú àyàjọ́ lèèyàn lè fi kọ̀ntró gbogbo nǹkan yẹn ṣẹ́ni tí ó na àyàjọ́ ṣó lè rìn lóru ni kó kò kú lọ́nà kó ní òun jẹ́ kinní kan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 ohun tó lè ṣeé ṣe ni o. n tẹ́ ń sọ báyìí pé àwọn agbára kan bẹ nínú ẹ̀sìn àbáláyé táwọn baba ńlá baba wa tí wọ́n gbé lé yín lọ́wọ́ tí ò sínú àwọn ẹ̀sìn yòókù. tó wà tó wà. ṣùgbọ́n báyìí tó wá jẹ́ wípé oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ fún àpẹẹrẹ ẹnìkan wà tó jẹ́ pé wọ́n ní pásítọ̀ kan wá bá a ó lóun náà fẹ́ dọ́gbọ́n sọ̀rọ̀ ara òun bó ṣe gbẹ̀mí pásítọ̀ nu àwọn ọlọ́pàá wá rí i páàtì ara èèyàn rí lọ́wọ́ ẹ̀ ìbò ló ti jẹ́ nígbò yá ló ní ẹ̀sìn jẹ́jẹ́ tó ṣẹlẹ̀ ni pé pásítọ̀ yìí ó wá sóògùn lọ́dọ̀ òun ni ó fẹ́ kí ṣọ́ọ̀ṣì gbèrú òun náà wá wò pé òun náà fẹ́ ṣe oògùn owó òun sì ní ìdí páàtì ara èèyàn lọ́sọ̀kù wò pé ẹni tó wá bóun yìí kọ́sítọ́mà yìí ni kóun kúkú lò láti fi jẹ́ dóògùn àti oríṣiríṣi àwọn míì tá à ń gbọ́ tá à ń gbọ́ sẹ́yìn náà máa ń gbọ́rú àwọn ìròyìn bẹ́ẹ̀. olóòtú gbogbo ẹ̀ náà làwa náà ń gbọ́ ṣe rí ọ ní abínibí ó yàtọ̀ sí abínibí àjẹbí ó yàtọ̀ sí ohun tá a jẹbí. àbáwọn yẹn ṣe babaláwo. ọrùn nílà kò kì í sáré kò dẹ̀ kọjú hmm. ṣe é gbọ́dọ̀ mi hmm. àwọn tó bá kọjú wọn ṣe babaláwo oríṣiríṣi babaláwo ló wà tó jẹ́ pé lẹ̀kẹ̀ lọ́dẹ̀ ń lò ẹlòmíì oníṣègùn mi wà tó jẹ́ pé ọjọ́ ọjọ́ méjì OPC ló sọ̀rọ̀ dorí oníṣègùn tó máa máa lo lẹ̀kẹ̀ ẹlòmíì wà tó jẹ́ pé tó bá ti kọ́ ṣègùn ọjọ́ méjì tó ń ṣe lọ́ máa padà tó máa máa lo lẹ̀kẹ̀ tó máa náà babaláwo tó máa lọ dọ́fíìsì lẹ̀ ṣé wàá mi ti yé ifá kì í kánjú o torí ẹ ẹni tí ifá tọ́ ifá bá yọrí pé kó lọ tẹ̀fá kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ifá máa sọ ohun tí ó ṣe gbọgbọn ọgbọn tó máa sọ pé kò gbọdọ̀ kánjú bí mo ṣe wà yìí èmi báfáláyé ni mo lajú báfá ni níjọ́ tó bí mi ìgbà tí máa pé twenty four days twenty one days òun lọ tẹ̀mí nífa àwọn ìyá mi ló ń bá mi gbé wò nígbà tí mo tó dàgbà tí mo tó ṣe kíni lọ wá sọ fún mi èèwọ mi rè èèwọ mi rè èmi náà ọ̀ wá sọ gbọ́ ẹ mọ̀ pé ọmọdé wọn ni kí wọ́n fún wọn rẹpẹtẹ èmi náà wá padà tẹ̀síwájú. Si wọ́n á gbọ́ pé ifá mi kì í kánjú léèyàn bá lọ ọ ní èèyàn kì í kánjú ti èèyàn kì í kánjú ti orí ọ̀rọ̀ olú ọ̀rọ̀ igba ẹ̀kọ́ tó sí lọ o tó bá lọ kánjú lákànjú á para ẹ̀ dànù ni. pé torí pa fẹ́ lówó bẹ́ẹ̀ ni torí pa fẹ́ lówó torí pa fẹ́ kọ́lé torí pa fẹ́ kiri kọ̀ọ̀kan kún kéèyàn wà lọ ní òun lọ ṣe gbóhùn lọ ṣàwò á para ẹ̀ ní. n tẹ́ sọ báyìí ni pé ifá yìí ṣe májíìkì tí ó kàn déédéé sọ ọ́ dolówó lójijì. ìwà kì í ṣe pé máa sọ èèyàn dolówó lójijì èèyàn fi àjùlọ àjùlọ ń pe ìtọ́fikún yẹn epo kéwu ká ṣe gbá o ká ṣàwò ìbákò lè sọ pé kó lọ ṣògbó owó o wà kí n ṣe rú ẹ ṣé ń gbọ́ bẹ́yàn bá tẹ̀fá Ifá kò lè rí ogun níwájú èèyàn kó rí owó níwájú ẹ̀ Ifá kò lè tètè tari owó síyàn ogun yẹn ló máa kọ́kọ́ ṣẹ́ o ogun ẹ ní òkọ̀kọ́ mú yóò ti sẹ́. torí àwọ̀ ìpè nígbà tí owó bá dé ogun tó ti ń bọ̀ yẹn owó yẹn ló máa padà fi tọ̀nà ẹ̀. Hmm. ogun ọ̀hún táwa sọ̀rọ̀ pa Ifá kò lè ṣe tán lẹ́ǹkan ṣo a ṣe díẹ̀ a ṣe débì kan a ti ṣe kíni a jẹ́ kó ogun ìpè owó yẹn kó wọlé ẹ̀dẹ̀ lè jẹ́ kó wọlé rẹpẹtẹ ọ́ ní gbà lónìí gbà lọ́la òun ni gbogbo nǹkan fi ń kún. péjọ abá gòkè iṣẹ́ wí báyìí téèyàn tẹ bá òun lówó bá dé torí ẹlòmíì àníyà tó bá ti tẹ fọ́ọ̀hún àrówó àṣegbóhùn àṣàwọ̀ ìṣe ni kò pè wọ́n mọ́ tó bá ti lè pè wọ́n mọ́ tó ti pa ogun kan tí fáyé òfẹ́ tó ti pamọ́ tó dẹ̀ ń ṣe ohun tí fáyé sọ tó ń tẹ̀lé ti ẹsẹ̀ fáyé gbogbo nǹkan bá bẹ̀rẹ̀ sí ní dà. a jẹ́ pé ìtẹ́lọ́rùn àti sùúrù wà lára ẹ̀kọ́ tí fakọ́ ó wà lára ẹ̀kọ́ bàjẹ́bàjẹ́ gbogbo ẹni gbogbo ẹni gbogbo ẹni o nígbà tẹ wá sọ pé àwọn oníṣègùn wà lọ́tọ̀ a jẹ́ pé ẹ ń bá níṣòro àìsàn ìfakọ ni ó wà bá àbí bò nìyẹn. ọlọ́wọ́ á jẹ́ ẹ̀pẹ́ fún wa ṣe rí oníṣègùn táwọn sọ̀rọ̀ pa ẹ̀ ṣe rí ìwòsàn kó póríṣiríṣi ẹlòmíì wà tó jẹ́ pé ohun tó ń ṣe tí kì í ṣẹ̀fọ́rí tó jẹ́ pé inú ló wà nígbà tá a bá dáfá fún un wíì tá a dábàá wà wà wà tá a dọ́sà méjì tí fá bá sọ̀rọ̀ yìí pé nǹkan kan wà tó ń ṣerú ẹni bẹ́ẹ̀ nínú kọlọ́ra nǹkan báyìí kọlọ́ra nǹkan báyìí ká ṣe gbá ká ṣàwò ká sì kó bora mọ́ kíní yá dẹ̀ jáde á dẹ̀ kúrò lára ẹ̀ ohun tí oníṣègùn léwò ní pé ẹ̀fọ́rí orí ń fọ́ o ọ̀tá yọ̀lọ̀fà o wọ́n ṣe gbá o wọ́n ṣàwo oníṣègùn léwò oníṣègùn nìyẹn wípé ká rúbọ ká ṣètùtù òkè o nǹkan báyìí kò ọ̀nà ń dá gbogbo nǹkan ó rí báyìí o tàbá ìgbàgbọ́ ní pé ó máa dà. ṣé wàá mọ nǹkan tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ nínú àwọn baba aláwo mọ́ nígbà tí wọ́n bá gbé ìṣòro àìsàn wàá sọ́dọ̀ wọn wọ́n á jẹ́ oyé wọn pé wọ́n ó pẹran ti bí wọ́n ó pẹran tàn wọ́n á gbowó wọn á láwọn pẹran ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kì í sí yàtọ̀ nínú ayé wọn kì í sí yàtọ̀ nínú ìṣòro tí wọ́n gbé wáyé ọ̀pọ̀lọpọ̀ baba aláwo ló ti gbìyànjú oríṣiríṣi bí ẹnìkan tó lóyún ọdún mẹ́wàá tó ké sí mi lọ́jọ́ kan nígbà tá à ń sọ̀rọ̀ lọ́dún kẹwàá rèé tó ń ti wà nù yín ó níbo lòun ò tí ì lọ kò sí nǹkan kan tí wọ́n ń ṣe sí wọ́n sì ti gba owó òun rẹpẹtẹ ìyẹn jẹ́ bí àpẹẹrẹ kan. olóòtú hmm. àdúrà gbowó àgbà ṣe rí àwọn àbá ní kíkọ́ ní mímọ̀ mímọ̀ ní kíkọ́ bí a bá ṣe kọ́ṣẹ́ sí òun la ṣe máa gbọ́ fáwọn ládẹ máa jẹ́wọ́ fáwọn ṣọ́ọ̀ bí ti yé ọ̀rọ̀ lẹ́sọ̀ ọ̀pẹ́ lómi ìwà tó jẹ́ pé ifá máa gbàgbé tó wà máa lọ yan ẹ̀rọ fún wọn ṣẹ̀gbọ́n irú ẹni tá a bá padà àrùbọ ẹ fún kò lè jẹ́ ṣẹ̀gbọ́n ọ ní alábàánkọ́lé tán ó wọ́n ní gbó lọ tí yẹn ríre tí yẹn rí díá fúfárínú gbọ́kọ̀ fúnlẹ̀ ríkà ìfárínú ilẹ̀ ríkà ní bá ṣe rọrùn mọ́ ṣẹ́gbọ́n rere ni ká ṣe láyé ká dẹ̀ ṣòtítọ́ pẹ̀lú gbogbo nǹkan tá a bá ń ṣe ẹgbọ́n ọdẹ purọ́purọ́ kó kú sínú eérú ṣìkàṣìkà kó kú sínú ọrùn onínúuró kó kú sínú pósí ìdó fàmìlẹ̀kẹ̀ tilẹ̀ díẹ̀ fún mi a bá lọ ṣe àwọn tí a bá ṣòótọ́ tá a bá ṣòdodo pẹ̀lú nǹkan yìí mi ò lè sọ pé bẹ́ẹ̀ ni lórí ohun tí àwọn ènìyàn ń ṣe mi ò dẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ kọ́ torí da ìtumọ̀ ẹni tí a fẹ́ bá ṣe nǹkan tá à ń rúbọ fún un tí ó ṣòótọ́ pẹ̀lú babaláwo tó ń ba arúgbó ọkọ hmm. tí ó dẹ̀ nígbàgbọ́ pẹ̀lú babaláwo òkè ṣé ìtọ́ máa ta kú rẹ̀ rán fún wọn náà nǹkan tó máa ṣe náà ọlọ́run jó kú ṣe kínní ẹ mọ̀ pé ó ti ṣe kínní. ṣáàjà fún wọn wò. ṣáàjà ṣáàjà fún wọn wò kò nígbàgbọ́ ọlọ́run gan ní ká nígbàgbọ́ pẹ̀lú ara wa ká dẹ̀ ṣòótọ́ pẹ̀lú ara wa. Hmm. ẹja wo lé ẹni yẹn ṣẹ́ni yẹn ṣòótọ́ pẹ̀lú ọkọ ẹ̀ àbó ṣèótọ́ pẹ̀lú ọmọ tó kù tó wà lé ẹ̀ lórí ohun tó ń ṣe ṣó hùwà rí àbó hùwà ìkọ̀ ìwà náà ó lè pọ̀ sí nǹkan yẹn ẹlòmíì máa ń fọwọ́ ara ìfà ohun tí ò jẹ́ kó fọwọ́ ara ìfà tó yẹ pé irú nísìnyí ó pè mo fẹ́ lọ sí ibì kan mo fẹ́ lọ dáfá tó yẹ gbogbo gbogbo yẹn ló ti máa gbọ́ pé ah mo fẹ́ lọ dáfá mo fẹ́ lọ rúbọ ń bì báyìí mo fẹ́ lọ ṣe gbọ́ ẹ mọ̀ pé ẹnu máa ń kó báyọ̀ lórí yẹn náà. bí bá fẹ́ lọ. débi pé ká rúbọ ká ṣe òtù ó lè máa ó lè máa jẹ́ kí ó fìn ó lè máa jẹ́ kó gbà. kì í ṣe ń téèyàn sọ fáwọn èèyàn kiri mọ̀sínú mọ̀síkùn ni. ẹ bí ọlọ́run ṣe dá oníkálukú ọ̀tọ̀ ni ẹlòmíín wa ẹlẹ́dàá ìkí ń pariwo ipò kì mo lọ ṣe nǹkan báyìí. sọ́ọ̀rì ti ẹlòmíín wa tó bá ní ló bá dijọ́ báyìí mo máa gbóògùn mo máa mo ní ẹnìkan tó ń pè mí tó jẹ́ pé mo ti dá fáyẹ̀ fún mo ti sọ fáyẹ̀ mo ti sọ mo ti ṣe gbá mo ti ṣe tó ní àpèlè ṣẹlẹ̀ kò lè ṣe gbá kò lè ṣàwò nǹkan ẹ wá ń padà ṣẹlẹ̀ tí ò rò gbà ìjọ tó bá fẹ́ gba owó lọ́wọ́ ẹnìkan pé òun fẹ́ gba owó lọ́wọ́ kọ́sítọ́mà òun yẹn ọkùnrin àkọsọ pé tó bá jẹ́ aago mẹ́wàá àárọ̀ yìí tó wá máa di aago méjìlá ah, ọkàn òun ní òun ò lè rí owó ìgbà kò dẹ̀ ní rí gbà kò dẹ̀ ní rí gbà ó yẹ já wúrú nǹkan yẹn níbi epo kí ọ̀dọ̀ babaláwo tó ń lọ ṣáàdúrà tó ń máa gbàṣà àmọ́ epo ti fira ẹ̀. pé àwọn nǹkan yẹn máa ń fa. ó ń fa nǹkan yẹn gan. ìṣẹ̀jọ́ lọ́wọ́ babaláwo ètùtù ń gbá o ẹni tó bá lé ètùtù ò gbà ó ṣe kí ni kó lọ bọ́ sódògùn káwò náà bóyá wọn lè padà yọ tó bá máa tọ́jọ́ kẹta á padà wò ni o sọ̀rọ̀ mi ti yé mo máa padà wò ni àṣàrò ọmọ yemẹja tó jọmọ yemẹja tó máa kó sódò tó dẹ̀ jẹ́ kó máa padà yọ lóàyè ṣé kò sí ni mo lókè náà lótú. nítorí àsìkò yín tí mo rí pàwọn èèyàn pọ̀ tí wọ́n ń retí wọ́n jókòó tí wọ́n fẹ́ rí bàbá kí n má bàa dá àwọn yẹn lágara ká má gba gbogbo àkókò yín yóò ẹ kàn pé fóònù nọ́mbà yín torí ẹlòmíì lè fẹ́ kàn sí yín béèrè àwọn ìbéèrè míì tèmi ò rántí béèrè. fóònù nọ́mbà ni o oh eight one thirty four zero four seventy seven ninety eight o oh eight one thirty four zero four seventy seven ninety eight fóònù nọ́mbà mi nìyẹn. tó o kọ yín lẹ́kùnrin lẹ́kàn sí. orúkọ tèmi ni ṣe seo ìfàgbèmí ìfàsọpẹ́ ọ̀pẹ̀mọlúwà onífà ìlú ìjẹmọ. oyè ọ̀pẹ̀mọlúwà onífà ìlú ìjẹmọ ni oyè tẹ́ jẹ. oyè tí mo sì jẹ ni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 ọmọ yorùbá sì lòun pẹ̀lú wọ́n jẹ́ kó di mímọ̀ pé màmá janet adégbòyega ní grandma ẹ̀ ìyá ìyá ẹ̀ yìí ló ń ṣe gbogbo ohun tó lè ṣe láti rí ṣùgbọ́n tí ò mọ bó ṣe lè kàn sí wọn bí ẹ bá mọ màmá janet adégbòyega tí wọ́n jẹ́ ọmọ yorùbá a ò mọ ìlú tí wọ́n jẹ́ pàtó òun náà kò sì mọ̀ ó ti wà lókè òkun